الإثم إلا هو لري بابا وبلغ المدير الشيخ عبد الحكيم عبد الله المدير أمبيكو أجيجني توني أمين وجدد الله سلطانهم أمين ومن كل ما هان شكور يا رب أعفنا ń sọ fún gbogbo ọjọ́ náà pé àní transformer ni bàbá ẹlẹ́jìyà. Àyùbá ìdá àfàìkàwùbá dàbà lọ́wọ́. Kò sí ti èmú náà lọ́dà transformer bí iye bá sì wà ládùúgbò kẹ́ bádùgbò bádùgbò náà bá ti ní transformer wọn ò tí ì gbádùn tó. wọ́n kàná mi rà bí. torí tó pé jẹnẹrétọ̀ ni wọ́n gbójú ló pé ẹ bá ní jẹnẹrétọ̀ owó epo tó ń lò ń kọ. báyìí ní kẹ́rọ̀ bù ú. ó sì lójú epo tí jẹnẹrétọ̀ lè gbé. wọ́n máa ń kàná mi mọ́lá àgbà ìnàkà mọ́lá wù. àmọ́ mi. tí ò ní gbé. wọ́n di ìlànà. tí tí ọba yí ọjọ́ máa wá lé sí ọlọ́yọ̀ kọ̀ọ̀kan. mi ò kàlùmọ̀ kọ́ ríbẹ̀kùn lọ. bóyá bá ní transformer sẹ́ ẹ wà á máa ní mítà wọ́n tó bá ní transformer ládùúgbò ó bàbá ládùúgbò nù tó o bá ti wá ní mítà lé o ò tí ì mọ gbọ́ bàbá nù. wàá bí lánàá. فيك الذي قد رجعناه. lọ́ba mítà. bẹ́ẹ̀ ni wọ́n ti wọlé ẹ mọ̀ wá pọ́ọ̀gì fóònù ẹ mọ̀ wo tv ẹ mọ̀ wo rédíò ẹ mọ̀ wo gbogbo nǹkan electronics yẹn ń yá tí ọ̀sẹ̀ kù kan. wà á sí ìlà àlẹ́ ilé. Ah, wàláhì bọ́lá ti ṣe ṣe bàbá nù. zero sidiri kàwáàkì fìnnà. dípò ẹ̀mí aláṣọ ara ìgbélé ayé rọrùn ọlọ́mọṣàbà ṣàlékọ̀ fún bàbá. mi والمكروه ما نحن نخشى. ọkọ tí aburú ajé bá rí ọ sọ̀rọ̀ rẹ̀ dà ọlọ́mọṣà wà á bàbá. نخشى. فحيث ما كنت. bàbá wa jíjí ni tòmí nǹkan kan oníṣẹ̀mí yín láburú àfi dáadáa. fa amar bíi jamilu wàlá. rẹ̀ náà ní tẹ́lẹ̀ yìí. Bàkàṣà sí wà láàyè mi nǹkan sí wà mí dání. Bàbá tẹ́lú ẹ bà láti wí tọ́lọ́ ìpàdébì fún yà. Iná ìjì hádà. Ìgbà tẹ́yìn pẹ̀lú ọ̀pọ̀ èèyàn láti sọ̀rọ̀ táyé ẹ̀rọ ọ̀bá. Ọ̀rọ̀ ṣe máa wá bàbá lórí tọ́lọ́ ìpàdébì. Làákè sáà mú wa àfúdàlù hàn jáde mọ́sàn-án lé bàbá ẹlẹ́kọ̀ọ́. Kàlà wọn há ìrèbè. Olùkọ́ àbá jáde ọ̀rọ̀ rẹ̀ àbí gbogbo orí ó ti jáde bẹ́ẹ̀ ni. Nígbà tí ilé tìlú ẹ̀yìn mi wà láti wá ní ọjọ́ náà. Ọba ìbísí lórí kẹ̀kẹ́ ọ̀rọ̀ lè kẹ̀kẹ́. Kọjá kí wọ́n kàtírà kí wọ́n sì ṣe wá sí. Kàmá òrò kọ́ọ̀kà. Torí tiwọn náà ní wàhálà bàbá fi pọ̀ tó báyìí nítorí àwọn ọmọ mùsùlùmí. pé mẹ̀bí nẹ́tùlẹ̀ ẹlẹ́mì láti wá ilé ìkéwù ọ̀hún. wọ́n yí ní ṣàyíbá kọ́ọ̀dì ẹ̀kọ́ àbídí ọtí. sọ pé ebi lè kéwù ìkéwù. wọ́n yí tí ní ṣàyíbá. ibẹ̀ náà ní sí ìwọ náà tún bẹ síbi àdúrà rẹ̀. ibẹ̀ náà sí ìwọ tún bẹ. bọ́dún skul náà wà bẹ́ẹ̀ àwọn ọmọ ilé ìkéwù náà rí tàgbó sẹ́ẹ̀t. àlàlá àwùpá lárúrà sùn. wọ́n jábà fún ọ ànábì. dákàá dá ìdánù náà. ẹ̀yin ìyá àlùbáríkà ọlọ́run pọ̀ nílé ẹ̀yin náà wá para yín lé. láàkọ́ alága irú mẹ́ ìsún wà láàyè. ṣé gbogbo ilé ń bẹ ìṣòrí irú. láàkọ́ alága irú mẹ́ ìsún wà láàyè. àgbàlagbà púpọ̀ wọ́n bá àwọn ọmọ ilé yìí kọ́lé yìí dáadáa. بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلقنا من ذكر وأنثى وجعلنا شعوبا وقبائل لنتعارف ولقد قال جل من قائل إن أكرمكم عند الله أتقاكم ثم الصلاة والسلام على رسول الله أفضل من نطق بالضاد سيد العرب والعجم سيد الأولين والآخرين صلى الله عليه وسلم النبي الأمي صلى الله عليه وسلم الذي جاء بالكتاب كالشمس وضحاها وأتى بالسنة كالقمر إذا تلاها ومن آمن بهما في نور النهار إذا جلاها ومن كفر بهما في ظلمات الليل إذا يغشاها وعلى آله الأتقياء وأصحابه الأصفياء ومن سلك مسلكه واتبع سنته إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أما بعد فأيها الإخوان والأخوات السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوبة فو الله الحمد لله الله توسوى المسلمين tá a jẹ́ ọmọlẹ́yìn oṣù ọlọ́run sallallahu alaihi wasallam. ànábì tó jẹ́ pé tí orí èèyàn bá fẹ́ burú àfi kéèyàn wú àánú àlèwúmọ̀ rẹ̀. tí o tún fẹ́ fọ́ ra máa àfikẹ́ ìyàwó àná àlẹ́ wà lẹ́nu sallallahu alaihi wasallam. ànábì tó jẹ́ yí pé àwọn ànábì ọlọ́run tó ṣáájú rẹ̀ lọ yatamannawna an yakunu min ummatihi. ọlọ́run pàtàkì ànábì pẹ̀lú mímọ̀ ọlọ́run pàtàkì ànábì pẹ̀lú òdodo ọlọ́run pàtàkì ànábì pẹ̀lú ìrẹ́rẹ́ nílẹ̀ ká jẹ́ nǹkan ká má fa tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ gan ọlọ́run wá ṣàánú ànábì débi pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run tó ti kọjá lọ bí ẹ ṣe jẹ́ ànábì tó ti á pàtàkì tóun ni wọ́n mú wọn táwọn kúkú jẹ́ ọmọlẹ́yìn oṣù ọlọ́run sọlọ́ náà. àbí oṣù kìfù haram wàlá halal. ẹ yá yàfa lẹ́rú. pàtàkì láyé wàláyé kọ́bílà níbi ìfẹ́tẹ̀lẹ̀ muhammadiya before he was sent as the last prophet wàláyé obìnrin ò nítumọ̀. wọn ò nítumọ̀ wọn ò pàtàkì tẹ́lẹ̀. àjẹmógún lobìnrin àjẹmáyé mm. ni wọ́n mm. ẹrú ni wọ́n mm. aláìláṣùsí ni wọ́n. Mm alábòmọ́lẹ̀ ni wá. tí a bá bí obìnrin. Hmm. kó tó di pé ọlọ́run bí àdébù ṣiṣẹ́. sallallahu alaihi wasallam. a ah, ní pé obìnrin tí ó bá ṣe ẹ̀sìn islam hmm. obìnrin tí ó bá ṣe súnà hmm. ń bèrè ìyá lọ́dọ̀ ọlọ́run. ìyá oríjìnà àti ọ̀làbùlà. torí pé e, ìka tó fún yẹn ló ń jẹ èèyàn gẹ́gẹ́ ọ̀gọ́dọ̀ tí wọ́n bá bí ọmọ tẹ́lẹ̀ tó bá jẹ́ obìnrin nígbà ayé kánẹ́bì kọ́nà wọn tó gbèdìde. sallallahu alayhi wa sallam. ẹjẹ́ a máa sọ̀rọ̀ kọ́ máa yé o torí criticism. àyí pé ẹ kí ìsìlámù tó dé o ẹ̀sìn àbáláyé ìsìlámù lẹ̀sìn àbáláyé. ìsìlámù ni má sì gbọ́ máa kọ́ gbọ́ tuntun lónìí. ẹ̀sìn àbáláyé ìsìlámù ni. Mm. kì í ṣe pé ìsìlámù ṣẹ̀ṣẹ̀ wá dé ọlọ́run tó gbé ayé kalẹ̀ ó gbé kalẹ̀ lórí kọjá pé àwa tá a máa wà ń bẹ̀ ká máa jẹ́ mùsùlùmí ni àwọn èèyàn wá ya kàlẹ̀ nkòrí ni wọ́n fi pa ẹ̀sìn tì kó tó wá di kọ́lọ̀ wá gbé ànábì wa sálàlá rẹ̀ sálàm dìde tí a bá bí obìnrin obìnrin tó lóyún yóò sì máa bẹ ọlọ́run pé ọlọ́run dákun mẹ́jọ wọn fi bí obìnrin o torí òun oyún yẹn ó ṣòfò ni tó ní lọ rí mọ́lẹ̀ láàyè tí a bá bí bàbá tí ó sì bímọ fún yóò mọ yàtàwárọ́ yóò máa dọ́ọ̀jì káàkiri kò ní fẹ́ káwọn èèyàn ó rí òun ó pẹ̀ rí ẹ̀jẹ̀ bí obìnrin fóònù. nǹkan ẹ̀tìjú òun lọ́mọ obìnrin jẹ́ kó tó di fọ́lọ̀ wá gbé Anabi wa sallallahu alaihi wasallam. nàbí yìí ló Anabi, ànábì lànábì mọ̀nà. làwọn lákẹ́ àlàmúyọ́ ṣàánú ayé tó fi gbígbé ànẹ́bì sallallahu alaihi tó fi ríránṣẹ́ sí wa ó fi ṣàánú ayé ni ayé ọ̀bá polúkú mùsùlùmí. wàlẹ́ ọlọ́kẹ́ lẹ́mí nàárífù hàrámẹ́ wàlá àlá. gbogbo ẹ ti pọ̀ tẹ́lẹ̀ kó tó di pọ́lọ́mọ bá gbé ànẹ́bì dìde sallallahu alaihi wasallam àdá àlálì mọ̀ ọmọ ń jogún bàbá rẹ̀ kó tó di bọ́lá ń gbàdé bí ìdè sọ́lá lọ́rẹ̀ ọ̀sọ́lá. wọ́n ń súpó kó tó di bọ́lá wọn bá gbàdé bí ìdè sọ́lá lọ́rẹ̀ ọ̀sọ́lá. wọ́n sọ obìnrin di nǹkan gbádùn àṣẹ́kùbọ̀ rẹ̀ náà ni ọ̀tán lẹ̀dì sí i. ẹ gbọ́dọ̀ àṣẹ́kùbọ̀ rẹ̀ náà ni ọ̀tán lẹ̀dì sí i tọ́jútọ́ pé téèyàn bá tọ́jú ọmọ obìnrin rẹ̀ bó ṣe yẹ nǹkan ìgbádùn lásánlásán lọ́mọ obìnrin yẹn jẹ́ báwo bá ti fẹ̀sìn tó wọn àwọn jẹ inú wọn máa ń dùn pé nǹkan ìgbádùn lásán làsàn làwọn jẹ ẹnu agbègbè institutions ìtumọ̀ sọ yóò kíláà sí universities polytechnics colleges of education kódà secondary school báyìí wọn ò rí ọmọbìnrin sí nǹkan kẹjú nǹkan ìgbádùn lásán làsàn lọ ìlọfà sex for mark iná fapẹ́ lo ohun tó o ní láti fi gba ohun tó o fẹ́. òun tó jẹ́ pé gbogbo kálukú wọn mú àṣẹ ọlọ́run ọba wọn gbé tìṣẹ́gbẹ́ torí pé àwọn ọmọ obìnrin àwọn èèyàn ò wọn ṣe yẹ kí wọ́n tọ́ wọn àwọn wọ́n rí wọn lára ẹni tó ní lára ọkùnrin tó lágbára àti kan lọ hmm. ó ti mọ̀ pé nǹkan ṣeré nǹkan gbádùn kún gbòòrò fóun lára àwọn ọmọ obìnrin táwọn tó bí wọn ò rí wọn tán pẹ̀lú ẹ̀sìn. Allahu akbar. ó ṣe wá lè tó bá wọn téèyàn ó gbé mọ́tò nísìnyí tí ó sì lọ àwọn àwọn ọ̀nà kan téèyàn ó sì páàkì fúnra wọn ni gbé mọ́tò wọ́n máa gbèrú pé báwo ló ṣe fẹ́ sí òun náà wà wò pé kọjú kọyìn máa lọ yóò jọ́ọ̀bù síwájú díẹ̀ sí. torí kíni torí pé àwọn irinṣẹ́ ìgbádùn tó jẹ́ pé kò lásùsí kankan wọ́n pọ̀ láyé. wọlé lọ kẹlẹ náà rí fún haram wala hala wala. ànábì sallallahu alaihi wasallam àbá ti dá oríire mọ̀ yàtọ̀ sórí ikú àbá ti dá ìmọ̀nà yàtọ̀ sókòkò àbá ti dá dúdú mọ̀ nínú funfun ṣùgbọ́n ló ń wá bú ànábì wa sallallahu alaihi wasallam ọwọ́ àfi clear ọ̀rọ̀ ẹ̀wọ́ ajá àmọ́ ọ̀bọ̀ wá ká tó bọ́ síbi effect of technology lórí àwọn obìnrin wa kí ló dé tọ́jọ́ yìí pé a ṣe taxis pé àwọn obìnrin ìtòfà tí ó fi jẹ́ wípé gbogbo àwọn nǹkan yìí orí obìnrin lágbélé ni wípé àwọn ní alimadrasatul ula lil awlad ilé ẹ̀kọ́ àkọ́kọ́ tọ́mọ ọ̀kọ̀ọ̀kọ́ wọ̀ òun náà ni ilé ẹ̀kọ́ àkọ́kọ́ tọ́mọ ọ̀kọ́ wọ̀ òun náà ni ìyá bí ìyá bá ṣe rí inú súnmọ́ jù kọ́mọ rẹ̀ orí bẹ́ẹ̀ ọlọ́run á dà wá lákọ àtàbọ̀. ọlọ́njẹ́ àmọ̀ pé jẹ́ndà kan nínú jẹ́ndàs méjèèjì kò lè dá se. akọ ò lè dá wà káyé orójú abo ò lè orójú combination of akọ àtabo òun náà láti dáyé láti gbáyé ìgbádùn láti dáyé rọrùn wò tọ́ra ọ wá pé àwọn ojúṣe takọ ó pé àwọn ojúṣe tabo ó pé àwọn ẹ̀tọ́ takọ ó pé àwọn ẹ̀tọ́ tabo ẹja tó fi hù sẹ́gbẹ̀ ẹja lọ bíi pé kí lọ́lọ́run ọba létò fún tọ́dá lábo kí ni ayé wá sọ wípé ààbò tọ́lọ̀ wọn bá dá táyé ọ̀rọ̀ bá tọ́lọ̀ ń dà yìí ètò táwọn ní fún wọn rèé. Hmm. wọ́n gbé tiwọn wá náà lórí wọn. ọlọ́run ọba tọ́já wa tó dá abo ọlọ́run tó dá abo ó bí a ṣe bá wọn lò ní ìjẹ́ bàbá sọ́mọ ó bí a ṣe bá wọn lò ní ìjẹ́ ọkọ síyàwó ọdá bá ṣe bá wọn lò ní ìjẹ́ ẹ̀gbọ́n wọn tàbí ìjábúrò wọn ọdá bá ṣe bá wọn lò ní ìjẹ́ olùkọ́ wọn gbogbo nǹkan ìpátá lànàbí wa sọ́làlá sọ́làm ló kà kalẹ̀ fún wa bàbá wa wò láyé lónìí àwọn àgbáyé wa sọ pé àwọn obìnrin wà nínú ìgbèkùn pé àwọn fẹ́ tú wọn lẹ̀ wípé àwọn fẹ́ fún obìnrin ní freedom sọ̀rọ̀ pé ọmọ ẹ̀dẹ́ ìyẹn nú àdámọ́ wa ni pé tá a bá ti gbọ́ nǹkan tá a rò pé yóò bẹ́ẹ̀ wọ bí ò tiẹ̀ ní bẹ́ẹ̀ wa a ní wo other side nǹkan mọ́ ọwọ́ pé àgbáyé gbárajọ wọ́n ní kí ló dé dáná tẹ́ẹ̀lì báwọn obìnrin ní freedom wọ́n wá ka àwọn ọ̀nà tí wọ́n gbà fi rò pé obìnrin ò free wọ́n wá kà sí ti àwọn obìnrin àwọn obìnrin náà wá rò pé òun tọ́mọ̀ ni àwọn ò free bí ọ̀nà wo bí kóbìnrin ọjà adarí sí ọ̀yẹ́kẹ́yẹ ọjà adarí sí ọ̀yẹ́kẹ́yẹ ọjà gómìnà ṣé ọ̀rẹ́ kẹ́yìn náà jẹ́ ntọ́jẹ́ pé ntí wọ́n ti ń sìn yín lọ ní ọkọ ẹ̀yin gẹ́gẹ́ wọ́n mọ̀ sí ọkọ ìwádọ̀ yín ṣé ọ̀rẹ́ kẹ́yìn náà jẹ́ ntọ́jẹ́ pé kọ́kọ́ ṣe lè jáde ńlé tí ọba dágbére fúyàwó rẹ̀ tó jẹ́ pé kò dáa kò bá ẹ̀sìn mu ṣùgbọ́n kìí ṣe pẹ́sẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ní òṣèlè jẹ́ ẹni tó jẹ́ pé bẹ́ẹ̀ ní ọba fẹ́ jáde kúrò lábẹ́ ọkọ yìí bẹ́ẹ̀ dágbére kò ṣe kankan ẹ̀rí gbéyẹ̀ jẹnu wọ́n tún fi yẹ pé ó yẹ ká firi ìdísẹ́sì wípé ọkọ yín tóun bá wà ó fẹ́yàwó ó tún lè fẹ́yàwó mi èyí ṣe tẹ́yìn náà láǹfààní pé ọkọ mi rè ọkọ mi náà tún rè ọkọ mi náà tún rè lẹ́ẹ̀kan náà sẹ́yìn ẹ̀jẹ̀ kọ́ yìí wọ́n wá mú gbogbo àwọn nǹkan yìí wọ́n wá ń lé síwájú ayé wípé ilà wọn fi ń wá fírídọ́ọ̀mù fún àwọn obìnrin owó táwọn obìnrin náà wá gbọ́ yìí wọ́n wá tú ní mọ́ wọ́n wá búra mọ́ pé ẹ̀ ọ yẹ káwa náà ká mọ́ bá àwọn ọkùnrin dọ́gba níbi gbogbo nǹkan. àti ráwọn tí wọ́n jà fẹ́tọ̀ wa. àwọn tí ráwọn tí wọ́n jà fẹ́tọ̀ àwọn wọ́n wá bẹ̀rẹ̀ sí í sọ àwọn obìnrin náà ni wọ́n wá ń lò ara yín náà ni sọ̀rọ̀ ara yín náà ni ká protest ara yín náà ni ká ẹ máa gbé káàkiri Allah bí gbogbo nǹkan ó ṣe ṣe tí nǹkan wọn fi gbádùn ara rẹ̀ aláà ti ṣàlàyé rẹ̀ fún wa kó tó wá di pé yóò wá padà lọ yọrí sí pé yóò gbádùn ọlọ́run kújọ́ gbé lẹ́kìá mọ̀. Allahu akbar. tá a bá lọ wọ dáadáa alikiyama tí a bá ń sọ̀rọ̀ alikiyama fún wa alijanna bẹ́ẹ̀ iná bẹ́ẹ̀ ṣùgbọ́n ìsìláàmù kọjá kọjá yìí pé ọ̀rọ̀ alijanna nìkan ní rárá alijanna jópin ọ̀rọ̀ ni bá a ṣe ṣayé gan tá a ti ráyé ṣe gan tá a ti mọ̀ pé ah, bàbá ìráyé wa ìyá ìráyé wa ìsìláàmù gẹ́gẹ́ ni ó kọ́ wa ọ̀rọ̀ lọ parí sálìjẹ́nà ni àlìjẹ́nà ò pé ọ̀rọ̀ ni fún wa wọ́n làwọn bá ṣe bẹ́ẹ̀ fún wa. àní bóun la ṣe bẹ́ẹ̀ gbègbè sí ayé pé a mo wáyé mo jẹ́ ọkùnrin mo sì rí ìjọkùnrin lò láyé mo sì gbádùn ayé mi bóun la ṣe fẹ́ wáyé pé mo wáyé ní ìjẹ́ obìnrin a mo sì rí ìṣẹ̀mí ayé mi lò gẹ́gẹ́ bí obìnrin mo gbádùn ara mi kótó rí pé mo lọ yọrí ọ̀rọ̀ mi sálìjẹ́nà. islam gan ni ọkọ wa ẹjẹ a máa mú kọ kẹjẹjì a wà parí ẹ síbi tẹkinọlọjì tó dé ìgẹgẹ ikọ kẹjẹjì tá a ní ká máa mú Allah subhanahu wa ta'ala ó jẹ́ àmọ̀ wípé adá akọ adá abo ó wá rán ànábì ọmọ yín obìnrin láàyè kí ló dé di àjẹmógún ẹ sọ Islam mú ogún jáde àwọn ẹ̀tọ́ tí àwọn ayé mú wá fóbìnrin ni mo ti kọ́kọ́ kà á lẹ̀ o ó yẹ kẹ́yìn náà jó lórí ó yẹ kẹ́yìn náà lè máa jáde ní ọkọ yín láì ṣe bẹ́ẹ̀ gbàṣẹ́ ó yẹ kẹ́yìn náà lè lọ́kọ méjì lọ́kọ mẹ́ta lẹ́ẹ̀kẹ́ náà ó yẹ kẹ́yìn náà lè jẹ́ ntọ́jẹ́ pé wọ́n wà á máa tọkùnrin wá báyìí gbogbo ẹ̀ ohun tí fídọ́ọ̀mù ti ayé tó mú fóbìnrin nu fírídọ́ọ̀mù tó bẹ tí ìsìlámù wa mú wá fáwọn obìnrin ó ní í pé gbogbo ìgbà tó o bá ti lọ mú ọmọ ọlọ́mọ tí bàbá tiẹ̀ tọ́ tán tó o wá mú tó ọ̀dà fọ̀mẹ́bí rẹ àkọ́kọ́ náà kò gbọ́dọ̀ chẹ́ǹjì ọkọ bàbá rẹ. àkọ́kọ́ nù. kò gbọ́dọ̀ chẹ́ǹjì ọkọ bàbá rẹ. kò gbọ́dọ̀ chẹ́ǹjì ọkọ bàbá rẹ. ẹ máa wo fírídọ́ọ̀mù táyé gbé wá fóbìnrin hmm. ẹ máa wo fírídọ́ọ̀mù tẹ́sí gbé wá fún obìnrin kò gbọ́dọ̀ chẹ́ǹjì ọkọ bàbá rẹ. àkọ́kọ́ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì òun ni pé ó gbọ́dọ̀ fẹ́ obìnrin yìí láì ṣe pé ọ̀sánwó orí rẹ̀ ó di méjì kódà tẹ́tẹ́ ni kódà owó orí yìí sọ̀dáàkì yìí kò ní gbèdéke pé nǹkan báyìí mo gbọ́dọ̀ nǹkan báyìí ni àfi tó bá yẹ obìnrin yẹn nú kódà nù sẹ̀ríà Islam obìnrin lè sọ pé sàdáàkì tó ń fẹ́ pléènì ni jẹ́ẹ̀tì ni tọkọ ọ̀bá ní agbára rẹ̀ ni wọ́n wà negotiate negotiation yẹn ò gbọ́dọ̀ jẹ́ ìsìkìrà kò gbọ́dọ̀ jẹ́ pé i impose afọ́ọ̀sì ọkùnrin lé ọ lórí olówó mi ju olówó mi ju ten thousand lọ o sì ń pé dandan kọ́sà kan lébi tóbìrì ń bá lè insist pé àní tẹ́mi fẹ́ gbà lọ́wọ́ orí mi òun ni kọ́kọ́ lé fún mi ọkùnrin yẹn ó fi ilẹ̀ mi yóò wá ọkùnrin mi ọ̀ wá tí ó lágbára àti ṣe é fírídọ́ọ̀mù tí ìsìláàmù tó fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ fún obìnrin nu o ẹ wo fírídọ́ọ̀mù tí ayé fi rinlẹ̀ fún obìnrin níjọ́ ìgbéyàwó wọ́n ní owó ìyàgbọ́ àti rí owó olóbìnrin àti rí owó kérésìtà àti rí ìṣúdà èpòdà ẹ̀rẹ́dà lọ́ba bá gbé ẹ̀ka lẹ̀ tán wọ́n wà á rí ẹ̀mẹ́lẹ́pù kan owó orí wọ́n wà níṣẹ́ rí ọmọ wa yìí àtá ẹ̀ka bá tọ́jú rẹ̀ ni torí náà bàbá àwọn ọkọdà awáre ẹgbà owó ìpadà ìtọ́jẹ́ ọ̀rẹ́ yẹn kẹ́kẹ́ fún obìnrin tọ́jẹ́ fírídọ́ọ̀mù rẹ̀ tọ́jẹ́ pé òun ni kọ́kọ́rọ́ tá a fi sí ibi tó tì tí ọ̀sẹ́ni tó gbọ́dọ̀ wọ bẹ̀ ju ẹni tó bá sẹ nǹkan tóbìnrin yẹn sọ pé òun fẹ́ lọ à ń dá padà fírídọ́ọ̀mù táyé gbé wá fóbìnrin nu fírídọ́ọ̀mù tẹ́sí gbé wá fóbìnrin pé lára o ẹ gbọ́dọ̀ fún lówó orí rẹ̀ gẹ́gẹ́ ní tọ́ba tẹ lọ́rùn àti tọ́ba yọnu lẹ́tọ́ le sọ pé àyọ̀dá fún un nínú fírídọ́ọ̀mù tí aláàtúpẹ́ wá fún obìnrin òun ni pé gbogbo tí jẹ́ financial aspect láyé á náwó á gbalé á rẹ́ńjẹ á tọ́ ọmọ á ṣe ogun ẹ̀ á gbé kúrò lórí obìnrin orí ọkùnrin la gbélé kódà aláàsọ́nù kùránì pé wàhálà lè mọ olúdi la wù rísìkù hùn náà wà kí sùwàtù hùn náà gbogbo èyíkéyìí ọkùnrin tóbìnrin kan bá lóyún tó wá bímọ fún un lóyún bí ṣe ń tọ́jú rẹ̀ kó tó rí kó bímọ yẹn ìtọ́jú gba ó bímọ yẹn ó gbọ́dọ̀ yàtọ̀ sí ti ìgbà tí o ti bímọ. dákun dákun dákun mùsùlù mùsùlù mo fẹ́ lélẹ̀ ọ̀nà yẹn jì díẹ̀. lọ́yẹ̀ torí títà ń lọ kọ́ àlàyé ń gbọ́dọ̀ clear kó máa so mọ́ra wọn. ọlọ́run ọba ti sọ pé àwọn obìnrin yìí tẹ́ ẹ sọ pé kí wọ́n máa jogún yìí dandan ni wọ́n jogún tí wọ́n bá wà lọ́mọ wọ́n tún jogún tí wọ́n bá tún jẹ́yàwó òkú ẹ máa wo tọ́lọ̀ ọba ṣe freedom tó sílẹ̀ fáwọn obìnrin obìnrin ó jogún sọ ṣáájú àlọ́ ọmọ òkú ìṣó ẹni pé bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ kú obìnrin ó jogún tó bá wà níyàwó òkú ìṣó ẹni pé ọkọ rẹ̀ kú obìnrin ó jogún tó bá wà ní ìyá òkú ìyẹn ni pé ọmọ rẹ̀ kú obìnrin ó tó jogún gẹ Allahu Akbar ọlọ́run ṣe dáadáa fáwọn obìnrin pọ̀ ó ṣe fírídọ́ọ̀mù fún ọpẹ́ yẹyẹ àtúfìyò lẹ̀ aláàtúnṣọ yìí pé àwọn obìnrin yìí o àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ tẹ́ ẹ gbọ́dọ̀ máa ṣe fún wọn aláàká alẹ́bíkà ogun ìsọ̀lẹ̀ sọ́lẹ̀ ọlọ́run wa lọ fi oore tó tóbi tó jẹ́ pé bẹ́ẹ̀ yóò tiẹ̀ fẹ́ ṣàánú obìnrin èyí ó torí tó ń wá yẹn èyí ó torí rẹ̀ ṣe ọ wa fi sídìí kéèyàn tọ́jú obìnrin alẹ́bí wa ni èyíkéyìí nú yín tó bá ní ọmọ obìnrin tó bá lè tọ́jú ọmọ obìnrin yẹn dáadáa tó fún lẹ́kọ̀ọ́ tayé tó fún lẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó fún lẹ́kọ̀ọ́ tayé tó dáàbò bò tọ́wọ́ ọ̀bàjẹ́ òfin kàn tá a fi fà lé ọkọ tó fẹ́ fẹ́ lọ́ báyìí anábìlẹ́mi àti irú mùsùlùmí bẹ́ẹ̀ àárí báyìí ládìjẹ́ náà ìtura ẹni pé àǹtẹ́nẹ̀ ti ń bá wà ní irú bàbá bẹ́ẹ̀ wà eléyìí túmọ̀ sí pé bàbá ọmọ gbìyànjú pé bí ìtì ẹ̀fẹ̀ tọ́jú ọmọbìnrin yìí ìtọ́nà ń lọ fi síbi rẹ̀ yóò wá pọ̀jù ẹ wo bó ṣe jẹ́ wípé ìwé òwúwà kà ṣùgbọ́n tíjọba lọ kó síbi ìwé àfẹ́ kà á bọ́bá ti bá kàwé lè tó lè di pírẹsidẹ́ǹtì tó bá kàwé lè tó lè di sẹ́nẹ́tọ̀ òun lọ́kàn tó fi jẹ́ pé ẹni tí ọ̀mọ̀wé wọ́n ń rà á fún òun lọ́kàn tó fi jẹ́ pọ́nbìnrin tí ò yẹwò tí ó fi tọ́ra rẹ̀ skul ń fara rẹ̀ ṣe ìwé ìjẹ̀dẹ̀ kọ́lọ́ pàtàkì ìtí wọ́n fẹ́ rí di tí wọ́n bá kàwé yẹn ló ṣe kí ni o ló pàtàkì obìnrin tá a fẹ́ tọ́jú kọ́lọ́ pàtàkì sọ́pọ̀lọpọ̀ òbí ṣùgbọ́n ntọ́lọ́ bàbá wa torí epo jẹ iṣu á torí iṣu jẹ epo ẹja fi sẹ́gbẹ̀ àbí náà ọlọ́run kó sàlékún dáadáa wa lágbàdo wa kó sì yé dáadáa nínú ẹ̀tọ́ tọ́lọ̀ wọn bá tó jà fún tó yọ̀ǹda fáwọn obìnrin tí wọ́n fi ẹ̀tọ́ ọrùn gbà kúrò lọ́wọ́ òun ni wípé gbogbo obìnrin pátá tó kọ rẹ̀ bá kú ẹ gbọ́dọ̀ fara ní pé aṣọ kan ló gbọ́dọ̀ máa wọ̀ ẹ gbọ́dọ̀ fara ní pé kò gbọ́dọ̀ jáde kò gbọ́dọ̀ róògì ẹ gbọ́dọ̀ fara ní pé kò sórí bẹ́ẹ̀dì ẹ gbọ́dọ̀ fara ní pé níjọ́ tó bá jáde òfo ó gbọ́dọ̀ lọ pàdé ọkọ rẹ̀ lóríta ẹ gbọ́dọ̀ fara ní pé tọ̀ ń bọ̀ ọkọ rẹ̀ kú adìẹ èkú kábẹ yẹ ẹ nù ẹ wá tó fìlà alẹ̀ fìlà kàmúrè e, fìlà làbúrè e, fìlà àdìsárè e, mú kan èyí tó bá ti fúnlẹ̀ lọ́kọ rẹ̀ rárá o obìnrin tọkọ rẹ̀ bá kú nínú fírídọ́ọ̀mù tálà tó fún ọ ni pé ọkọ tó bá tún sẹ́fẹ̀ ọkọ tó bá tún fẹ́ fẹ́ yóò tún sẹ̀sẹ̀ fẹ́ gẹ́gẹ́ bá a ṣe fẹ́yàwó gẹ́gẹ́ yóò sọ pé mo fẹ́ gbàǹkẹ́ báyìí kí n tó lè fẹ́ o ẹ wá já fìyàn sẹ́gbẹ̀ ẹ wá já bọ́ sórí ọ̀rọ̀ tẹkinọ́lọ́jì tábà wá ń bá ọkọ̀ nǹkan yìí bọ̀ tẹkinọ́lọ́jì tí wọ́n gbé wáyé ara wípé wọ́n rí gẹ́gẹ́ bíi fírídọ́ọ̀mù fóbìnrin tùgó ń bẹ́ẹ̀ Facebook ń bẹ́ẹ̀ tùgó ń bẹ́ẹ̀ Facebook ń bẹ́ẹ̀ WhatsApp ń bẹ́ẹ̀ Twitter ń bẹ́ẹ̀ owó tó le Instagram ń bẹ́ẹ̀ owó tó le twitter ló ti dákọ ẹ àbí torí kí àwọn nǹkan yìí ọba tó ní ayé tó ti mọ̀ pé orí ikú yìí ó padà wáyé torí pé kò sí ní tí aláàṣe kò sí ní tí aláàṣe tí ó pé tá a bá gbé kalẹ̀ báyìí èèyàn ó pè é méjì díẹ̀ náà ni àwọn tí ó sòrí rẹ̀ díẹ̀ ẹ wo bí mẹ́sàá ṣe bí a tó afẹ́kọ́ mẹ́sàlásí nǹkan dáadáa la fẹ́ ṣe èyí ó pè méjì ń diẹ àwọn tí ó sori látara mẹ́sàlásí wọn wà àwọn tí wọ́n ṣèdá kejì bíi pé kí ló dé gan-an àmọ̀dá mẹ́sàlásí àníkẹ́jọ́ ṣe kọ́ nǹkan gidi sí i so bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí alába gbé kalẹ̀ ọba tó láyé tó ti mọ báyìí yóò ṣe padà dà ó ti wá já mọ̀ ọ wá ní gbogbo ẹ̀yin obìnrin ìtọ́dà jù fún yín òun ni pé ẹ máa rẹ̀ ju yín lẹ̀ ìtọ́dà jù fún yín òun ni pé ẹ má rìnrìn fáàrí ìtọ́jà àjùfún òun ni wípé ẹ má gbọ́bọ̀ kúgbọ̀ torí pé ẹ wà fragile torí pé ẹ wà sensitive gbogbo ntí aláàfin sí yín la ẹ wà sensitive gbogbo ntí bẹ bọ́lọ̀ ń ṣe dá yín ẹ fragile torí ẹ̀ aláàfin sọ wípé torí ẹ̀ ní aláàfin sọ wípé àwọn obìnrin yín gbogbo ntẹ́ bá fẹ́ máa ṣe bó bá jẹ́ nǹkan tó le ẹ ẹ gbọ́dọ̀ fẹ́ràn obìnrin sí ìmọ̀ náà mo bá fi sọ táàbí kí n máa sọ fáwọn tí a bá fẹ́ lọ sógun pé ogun tẹ̀ ń lọ yìí o ẹ gbọ́dọ̀ fa ọmọdé ẹ gbọ́dọ̀ dà wọ́n láàmú ẹ gbọ́dọ̀ fa obìnrin ẹ gbọ́dọ̀ dà wọ́n láàmú ẹ gbọ́dọ̀ fa arúgbó ẹ gbọ́dọ̀ dà wọ́n láàmú ẹ gbọ́dọ̀ fa nǹkan ọ̀sìn jẹ ẹ gbọ́dọ̀ fa nǹkan ọ̀sìn ẹ gbọ́dọ̀ fa òjò jẹ ẹ gbọ́dọ̀ fa nǹkan ọ̀gbìn jẹ ọlọ́run ọba tò obìnrin sínú nkọjá pé ó ti wù kó gun ọgbóná tó ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n mo ò lè sáré bẹ́ẹ̀ gbá wọn báyìí wọ́n ti wó èmi mọmọ bí mo dá wọn tó látara ni mo ti dá wọn bá dẹ̀ fẹ́ ẹran lẹ̀ ẹran máa jẹrà ẹran máa atara atara ni mo ti dá ọkùnrin ó sì máa lé sí bó ti so gbogbo nǹkan yìí aláwa tó kalẹ̀ àlejò wa sọ sọlá sọlá pé gómìnà ọmọ pariwo báyìí ká máa gbóhùn ẹ̀ fatafata èèwọ̀ ni gómìnà ọmọ yọjú sí gbogbo nǹkan èèwọ̀ ni làlàbí sọ́dọ̀ àkùránì pé wọ̀kọ́nà fi ibu yóò ti kúnà ìgbọ́ dáa dùfọ́ bèrè ibẹ̀ lọ́rùn wọn sì fòrè sí fún ọ ni pé kí wọ́n máa fìdímọ́lẹ̀ wọn wà látàbà rẹ́jìnà bàbá olùjẹ̀lìjà ìlìyẹ̀tì kùnà káwọn obìnrin ọmọ máa jáde fòkìfòkì bí àwọn aláìmọ̀kan obìnrin ọjọ́ sí bí àwọn obìnrin kèfèrí ọjọ́ sí which is pé tóbìnrin bá wà lábẹ́ ààbò gbogbo nǹkan pátápátá tó bá níìdì ilà aláṣọ́rọ̀ tá a lọ́wọ́ máa pèsè fún ẹ wá jábọ́ sínú àwọn technology tá a sọ yìí. àwọn àfọwọ́ bẹ̀rẹ̀ sí yára wọn nímọ̀ lórí ọ̀rọ̀ àyàfọ́tò àyàfọ́tò àwọn àwọn àfọ àwọn abẹ́rẹ́ sí yára wọn nímọ̀ lórí ọ̀rọ̀ káyà gbọ́tò kábẹ́yà gbọ́tò àwọn kan ní káyà àwọn kan ní kámẹ́yà àwọn tí wọ́n ní kábẹ́yà àwọn ni ẹ̀rí wọn gbòkè àwọn ni ẹ̀rí wọn mọ́yẹ́ lórí dáadáa wọ́n wá ń sọ pé gbogbo nta àwọn wù yìí o àti ẹ̀kọ́kọ́ yọ obìnrin lẹ́ pátápátá o nípa akọ́yà o àti ẹ̀kọ́ yọ obìnrin lẹ̀ pátápátá lọ. kọ́kọ́ sí bẹ̀ jẹ́. mùsàdínà mílíọ̀nù ni obìnrin lẹ. kọ́kọ́ sí lọ́tà ń sọ. tọ́lá ah, ẹ̀ lẹ́yìn fọ́tò abẹ́sẹ̀ eh, international passport àti afẹ́ lọ sùkúù mm. ìkẹ̀kẹ̀ tí ó jẹ́ pé dẹ́tẹ́tẹ́tẹ́ yẹ mm. nìkan ni obìnrin ń bọ̀ náà wọ́n wá wí bẹ́ẹ̀ nígbà wá wí bẹ́ẹ̀ fún wa ẹ wá wo ohun tí àwọn tẹkinọ́lọ́jì ìgbé wa wọ́n wá gbé àyà wa a ṣe a máa sọ̀rọ̀ ẹlòmíì ọwọ́ àánú kíchìnì ń dáná yóò ṣe Instagram yóò gbé sáyé àwọn ọkùnrin ọmọ rí ọwọ́rú tí ìwọ pè wá sí ilé ayé obìnrin mo ti kọ́kọ́ gbọ́ bí nẹ́gẹ́tìfù rẹ̀ kí n tó sọ pọ́sítìfù rẹ̀ ni o àwọn abúlé ọkọ̀ wà ń bẹ̀ fóbìn ó ní pé kóbìnrin ó múra báyìí kọ́ wá múra tán kọ́ wá ya fọ́tò báyìí kọ́ wá gbé sórí YouTube ni o Instagram ni o Facebook ni o ẹ wo iye ọkùnrin tí ó wò ó tí wọ́n máa ṣe zìnà ojú látara rẹ̀ ẹ wo ọkùnrin tí ó wò tí wọ́n máa ṣe zìnà ojú látara rẹ̀ intanẹ́tì sì sọ fún asọ́lá láyọ̀ sọ́lá fún mi wípé ká máa ànàbìrọ́tù ìlàlùmọ́rì àti àjìnàbíyà ká máa wo obìnrin tó jẹ́ wípé àkíńṣẹ́lẹ́tọ̀ rẹ̀ yóò máa fa burú sáyé ẹni obìnrin tóun náà wá ṣe sábàbí pé bó ṣe múra wọn gbọdọ wò sáà ni òun náà máa nípìn nínú àbúrú torí pé nínú òfin ọlọ́run ọba gbogbo ẹni tó bá ṣe dáadáa tó bá tọ́ka dáadáa tó bá ṣe nǹkan tí dáadáa bá ti yọ bí bá ṣe ń róore lórí dáadáa yẹ lòun náà máa lórí pé òun ló ṣe dáadáa yẹ tóbìnrin gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí wò bí wọ́n ṣe dárẹ̀ yẹn lòun náà ṣe dárẹ̀ tó náà ní oní sábàbí ẹja fi sẹ́gbẹ̀ ẹja wo irọ́ téèyàn lè máa pa látòrí àwọn tẹkinọ́lọ́jì yìí irọ́ téèyàn máa pa bó bíi kọjá pé ọ̀tọ̀ ni téèyàn ṣe rí tó bá wá múra tán. ọmọ tí tó bá wá múra tán ẹ wo bí ó ṣe dà irọ́ kọ́kọ́ ni náà ìyẹn ló ń bẹ lọ́dà tàgíyìrún kálkì ká máa yí bọ́lọ̀ ní ọba yìí ṣe nǹkan padà ńlọ́fà kóbìnrin máa fáwọn ojú tá ànábì sọ wípé kò ní í jèrè wọ́n ní tani ànábì ní gbogbo obìnrin tó bá ti ń fáwọn ojú ó tún ní kò ní í jèrè wọ́n ní tani ànábì ní gbogbo obìnrin tó bá ti ń fá ìlú oyin ó tún ní kò ní í jèrè wọ́n ní tani ní gbogbo obìnrin tó bá ti lè gbà pé ẹ bá mú irun mi ẹ fi fún irun mi yàtọ̀ sí rọ́bà tó wú. bẹ́ẹ̀ tí ó gbórí kalẹ̀ pé ẹ máa bè mọ̀ ṣe ní jèrè bẹ́ẹ̀ ni yá dẹ́sà tí ń bá sọmọ ò ní jèrè ṣé wọ́n wá ń jèrè. jẹ̀mọ́ gbogbo ntọ́nà wo bá bá sọ tó bá ń dàbí ẹ pé rí bá mi lọ́wọ́lọ́wọ́ ìyá tí ò tí ì jẹ ni ìyá ti fẹ́ panu lọ́wọ́ ni bí ìyá panu fẹ́ yọ padà jẹ ẹni ìyá ọlọ́run dákun kó ṣàánú gbogbo wa. ọlọ́run kó ṣàánú wa. wọ́n má fìyà jẹ wá o. wọ́n má fìyà jẹ wá. tóbìnrin bá ti wá lè wá tó ara mú tó bá lè ya fọ́tò ara rẹ̀ báyìí ẹni tó ní pípù ẹni tí ó tójú rẹ̀ dà ẹni tí nǹkan ká dúdú lójú rẹ̀ tó wá dírẹ́sì ojú tó wá yà báyìí tá a wá rí lórí Instagram tá a wá rí lórí kìnìkan tá a wá rí lórí kìnìkan tí a fi wá wò pé bó bá tẹ̀lé pẹ́lẹ́ náà ni wọ́n ti rí ọfẹ́ léè kí ọ̀bá ẹ̀sìn mu tí a bá lè àdìbáyà rẹ ẹ lọ wo tí ó padà rìsọ́ọ̀tì tí ó fi fún wa dàbí pé ẹ̀yin kọ́ mò ń béèrè èmi náà ni èkó ọ̀rọ̀ ló ń pè mí tẹ́ ń sọ pé sẹ́mi náà èmi náà ìwọ ni àwọn tí ó padà dà fún gbèsè ayé obìnrin fifty percent ìfẹ́ tó ní sí ní rírí tó rí ó ti kọ́kọ́ ṣe kí ni o ti dá dànù which is pé ara burú tí àwọn tẹkinọ́lọ́jì yóò mú wá fún obìnrin òun náà ní pé tóbìnrin bá ti lè ń lò ó lọ́nà tó jẹ́ pé ó fi ń advertise ara rẹ̀ ó fi ń display ara rẹ̀ pé ṣe bóbìnrin ṣe wà gẹ́gẹ́ ni ó ń display láéláé ó nígbà tó bá rí kó múra dáadáa ńlọ́fà kílẹ̀ lẹ́yà fẹ́ mọ display fún tí a bá rẹ́lẹ́yà lórí Facebook àwọn èèyàn ni wọ́n display rẹ̀ láti fi kọ́ ẹlòmíì lẹ́kọ̀ọ́ pé bóyá ẹlẹ́yà yìí òun ló ní first class ẹlẹ́yà yìí òun ló ṣe kiri kan ìhà tó dàborí tó dàbojú kò bó ọpọlọ rẹ̀ mọ́lẹ̀ o so yé wa so because kí lóde àfẹ́ display ara rẹ̀ fún kí wọ́n bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ó ti bò ó so òun tó wá lè tàwọn èyí nìsí ṣùgbọ́n obìnrin tí ó fẹ́ expose ara rẹ̀ tó fẹ́ gbé àìlú sórí youtube lórí instagram dandan ni kó múra ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ gẹ́gẹ́ ìtì bẹ́ẹ̀ kẹ̀yẹ̀ tó dúdú dẹ́dẹ́ ni kọ́ wọ́n kẹ̀kẹ́ tí ó fò ó. àtàwọn ọmọ kan wọ́n yà ọlọ́mọdé yóò sí èèyàn gbọ́dọ̀ máa lọ ibi wẹ́ẹ̀dì kọ́ wá ló fẹ́ fẹ́yàwó wọn ní kílódé wọn ni à gbogbo obìnrin tí ọ̀dà ẹ̀rù fẹ́ dáa ni. pẹ̀lú kí ni tó ń ṣe ní ìsìn tó ń pè ní makeup tọ́ba wọn wò àwọn nǹkan yìí èyí wọn máa parọ́ irọ́ pípa ìbẹ́nu aburú tí àwọn obìnrin rí mú látòrí tẹkinọ́lọ́jì ìgbéra ẹni ìgbéra ẹni tà táwọn yóò máa ṣe jìnnà lára ẹni ó ń bẹ́ẹ̀ ìtì ohun ẹni tó jẹ́ ìhòòhò ìtì ìtì tọrẹ ó ń bẹ́ẹ̀ ara aburú táwọn obìnrin yóò rí ni lára àwọn aburú táwọn obìnrin rí lórí tẹkinọ́lọ́jì yìí tí wọ́n bá lò lọ́nà òdì òun náà ni wípé obìnrin tóun ò nítumọ̀ kankan lọ́wọ́ ọkọ rẹ̀ obìnrin tọkọ tiẹ̀ ọ̀tọ́jú ṣùgbọ́n tó ń dára rẹ̀ lódò yóò wá gbé písà wájú yóò gbé kankan wájú yóò àmọ́ ní ọkọ mi ló rà fún mi ẹ̀yẹ yẹn ẹ ṣíà ẹ̀yẹ yẹn ẹ kọ́mẹ̀tì ẹ̀wọ̀n tọkọ mi gbé fún mi ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí mọ̀ wá sí mi o sọ́dọ̀ ẹ̀kọ́ ń jẹpa mí ni ìwọ gbọ́dọ̀ yìí pé aláwa kádàrà kẹ́yìn ọmọ rẹ bàjẹ́ ọ̀wọ́ àti wọ́n bá rí pé ah so ṣe ayé wá báyìí èèyàn náírà písà fún èèyàn náírà chicken fún èèyàn lè dúró lẹ́gbẹ̀ẹ́ mọ́tò mọ́tò mọ́tò ló ti fi ya mọ́tò ló ti ya mọ́tò olómi èyí tí bàbá iṣẹ́ ìsẹ́ǹdì sí mi rẹ ìwọ tọ́jà kọ́kọ́ rẹ lọ́kadà ọwọ́ àwọn ọ̀rọ̀ pé kíni ń gbé kí gbogbo àwọn aburú yìí ń bẹ lórí tẹkinọ́lọ́jì táwọn obìnrin rí ẹja tó bọ́ síbi pé tóbìnrin bá lọ gbajúmọ̀ jù lórí tẹkinọ́lọ́jì nǹkan tó pọ̀ jù lórí tó yẹ kó ṣe lójúṣe yóò máa bọ́ọ̀lẹ̀ mọ́ lọ́wọ́ iṣẹ́ ilé ọmọ bọ́ọ̀lẹ̀ ìtọ́jú àwọn ọmọ bọ́ọ̀lẹ̀ torí wípé ara burúkú tẹkinọ́lọ́jì ń ṣe òun ni pé sẹ́pẹ́tìrì lọ́kọ̀ àti àwọn oṣù ń ṣe ọkọ ní fóònù tẹ ó mú lọ́wọ́ ìyàwó náà ní fóònù tẹ ó mú lọ́wọ́ èyí ò yí báyìí èyí ò yí báyìí bọ́kọ ṣe ń tùgbò ìyàwó ọmọ wásaàpù lásìkò tó yẹ kí wọ́n máa sọ̀rọ̀ tó dáa lásìkò tó yẹ wọ́n máa dámọ̀ràn báwọn ọmọ wọn ṣe gòkè lásìkò tó yẹ kí wọ́n máa fìfẹ́ náà síra wọn yóò wò pé kò wá kí àwọn obìnrin fẹ́ bẹ ọkọ náà tó wá sí kílẹ̀ fẹ́ẹ́ òun ń gbàdúrà ara òun lórí kìnìún torí pé ó ti ní gúrùpù tó jẹ́ pé ọ̀rọ̀ àlùfàṣà ni wọ́n ń sọ ní gúrùpù bóòlù wọ́n ṣe ṣe bóòlù ẹ̀ ṣe pẹ̀lú ọkọ rẹ kìnìkàkìnìkan àwọn aburú ìpọ̀ gan lórí tẹkinọ́lọ́jì ẹ̀ wá abọ́ síbi pé dáadáa ti tẹkinọ́lọ́jì lè ṣèyàn dáadáa ní tẹkinọ́lọ́jì lè ṣèyàn pẹ̀lú ògbóràn tọ́pìkì yìí máa bẹ aláàjì kí wọ́n dàkún torí ọlọ́run kí wọ́n bóyá a ní program ní ìta tó ń ṣe ní o lọ́jọ́ tí ì ní ní program kẹ̀kẹ́ káyọ̀ wà. káyọ̀ wà bẹ́ẹ̀ pé tọ́pìkì gẹ́gẹ́gẹ́gẹ́ látún wá tún tírìtì tó gbé tọ́pìkì yìí ó fẹ̀ gan ó tóbi gan ó kẹnu gan ó lè dá yọ̀ bàjẹ́ ó sì lè dá yọ̀ dà. méjèèjì ló kọ́ ló ló kó sínú àwọn oríire bẹ́ẹ̀ lè rí nínú tẹkinọ́lọ́jì kò ju wípé kò pọ̀ kẹ́kẹ́. ọ̀pọ̀ rárá. oríire rẹ̀ fókè kò pọ̀ kẹ́kẹ́. ó ṣe é fọwọ́ kà. ó ṣe é kà léè tó jẹ́ wípé èèyàn lè ṣe láì ní. ó ní wípé tó wáyà lẹ́yìn pé ọba tẹ jẹ́ pé ọkọ rẹ̀ ó pè ọ́ ọ́ gbà kọ́ọ̀lù ọkọ rẹ̀ ọkọ rẹ̀ sẹ́ni mẹ́sẹ́jì sí ọ bọ́lá sẹ́ni mẹ́sẹ́jì sọ́kọ rẹ̀ tó bá tó wá jẹ́ ẹni tó tún jẹ́ pé alákọ̀wé ni àfárá àfáà nínú obìnrin tí ó kàn mọ́ bíláùsì tó lè wo tírà lórí rẹ̀ abólewòwe lórí rẹ̀ tó bá ti yẹ lẹ́yìn òyìn kò sóore kẹta nínú tẹkinọ́lọ́jì fóde mọ́. kò sí ná àti kọjá wípé bí tẹkinọ́lọ́jì ò gbé nǹkan wá bí búyù lè lò ọ́ tẹ̀lé pé a bọ̀bọ̀ tẹ́ ẹjọ́ fẹ́ra yín skul tẹ́ ẹjọ́ sórí ibú ìrè yóò wá rò pé àyí wọn náà pé you are fine tọkùnrin bá ti sọ pé how are you tọwọ bá ti sọ pé ọ fáyọ tí one chance. Ah. Hmm. torí pé gbogbo bí ò ṣe rí òní tẹkinọ́lọ́jì ó ṣe fún ọ tó máa rò èèyàn lè wà ní eh, Mr Big Nàìjíríà ó ní bí wọ́n ṣe é ṣe kókẹ́ pé tó bá sọ fún ọpá Amẹ́ríkà ló wà ọ̀hún gbà bẹ́ẹ̀ ọkọ̀ tiẹ̀ ní òsì ní pásítọ̀tù tó lé bóyá òde airport rí yìí nílé ìlú ọba máa dàrú ó retí bẹ́nu tẹkinọ́lọ́jì fún obìnrin ó kéré pọ̀ jù ó kéré pọ̀jù ó kéré pọ̀jù fún ọdún tóbìnrin lè rí láti di tẹkinọ́lọ́jì lọ ẹ wá jẹ́ parí ẹ̀ báyìí pé gbogbo obìnrin tó bá wá fi tẹkinọ́lọ́jì yìí lẹ̀ oore tí wàá ṣẹlẹ̀ ni à ń pe ìmáàmù kan ní ìmáàmù Abu Hanifa an Nu'man ibn Thabit àbí Nu'man ibn Thabit yìí bàbá tó bí wọn ìmáàmù Abu Hanifa yìí àfa àgbàniláyé tí gbogbo àwọn àfa àmọ́ múlọ̀rọ̀ rẹ̀ ṣẹ̀sìn bàbá tó wá bí ẹni yìí ó ń kọjá lọ́jọ́ kan mẹ́rà bíkọ́lìyà mẹ́rà bíhadíkọ̀ ó kọjá lẹ́gbẹ̀ẹ́ gádì kan wàhùwà jàwáàd ebi ń pa bàbá yìí ẹni pé mo ti dìde ìbáṣubálẹ̀ òbí kaba yìí tí wọ́n ti máa gbowó ńlá báyìí ìdí mọ́tò yá lò. wọ́n tún retí wa ń bò mí. bàbá yìí mo fẹ́ sọ oore tí ẹ bá jìnà sí tẹkinọ́lọ́jì àti tó bá yẹ pé ìwọ̀nba nǹkan díẹ̀ tí mo sọ òun nìkan lè fi ń ṣe lókù bàbá yìí ebi ń pa wọn hadi hajikọ wọn wá kọjá lẹ́gbẹ̀ẹ́ gáde kan fara atufa àtàn wọn wá rí áàpù kan sàkítọ̀tàn tó bọ́ọ̀lẹ̀ báyìí fún àkọ́là ha wọn bá mú áàpù yìí fún akala nísfàhà wọn bá jẹ ìlàjì nù apu, yìí nígbà wọn jẹ ìlàjì nù áàpù yìí fàtàtà kára wọn wá padà wá rántí pé lẹ́sùn sọ ìmọ̀ àti ìtùfàhà áàpù tí wọ́n jẹ́ èmi kọ́ mo ní yìí jẹkújẹ mọ́jẹ yìí fàdá àbá ìlà haris wọ́n wá lọ sọ́dọ̀ ẹni tí ń sọ ọgbà yẹn wọ́n wá ní ẹ̀dá kan sàmìhìnì fi ákìlì nísìkì fáàdì àtúfàhà mo ti jẹ̀lájì inú ápù yìí kí n tó padà rántí pé èmi kọ́ ni mo ní ẹ̀dá kan ẹ̀yọ̀ǹda mi ẹ sọ pé ẹ̀bínú kọ́ lọ́wọ́ má bàa bínú sí mi ẹ̀rù nítorí ìlàjì ápù jíjẹ lèyẹ ń sọ pé ẹ̀dá kan ẹ̀yọ̀ǹda mi bàbá ìwádìí mi kọ́ mo ní o wọ́n fi mí sọ́bẹ̀ ni tó o bá fẹ́ gbàyọ̀ǹda ọ lọ ọ̀dọ̀ ẹni tó lọ bá yí ẹni tó lọ bá yí bọ́lọ́wà ó ní ìrìn àjò tó rìn twenty four hours ni bàbá yìí ni mo rẹ́rì láti rìn ín nítorí kí n má bàa sori wọ́n ibẹ̀ fún bàbá yìí gbéra ọwọ́ ọlọ́gbà yìí lọ nígbà tí ó ó rí ní ẹ̀yin ní ẹ sẹ́ sẹ́ Ah, ọkùnrin wa ò pé à á jẹ èso èèyàn ó tún lọ́ọ́ fún ayàwó oríire nù máa fẹ́ ẹ onímọ̀tì sọ́kọ́ fẹ́ o jẹ́ ń sọ bó ṣe rí fún ọ ọmọ mi tí mo ní ọ̀fẹ́ yìí adití ni ọmọ mi tí mo lọ́fẹ́ yìí afọ́jú ni ọmọ mi tí mo lọ́fẹ́ yìí arọ ni o ọmọ mi tí mo lọ́fẹ́ yìí òbúrẹ́wà ni o òbúrẹ́wà tún ni. Ah. gbogbo àrùn ló pèsè rẹ̀. bàbá bá ní. Ah onítọ̀ ah, ọba ti mọ̀ pé òun fẹ́ máa lọ ó mú èso mi pàdé mi lálẹ́ kìá náà ó ní ẹlẹ́kùn ọmọdé orí bẹ́ẹ̀ ẹ wà wá lónìí bẹ́ẹ̀ bá lè sọ pé ẹ máa mú lọ fún mi lálẹ́ kìá náà pé ọlọ́run ti báyìí kìá náà ah, bàbá ìwà ni ọ̀dà àwọn gbà káwọn orí aburú tayé ju káwọn orí aburú tọ̀dọ̀ ọlọ́run lọ. àwọn ọ̀fọ̀ramọ́ fífẹ́ ọmọ tí ọ̀dà yìí hmm. ọmọ tọ́já fọ́njú tọ́já di tí tọ́já tẹ́tẹ̀ yìí ó tún burẹ́wà burẹ́wà tọ́já rọ yìí. Hmm bàbá làwọn fẹ́ wọn lórí kílẹ̀ ẹ̀ fi fẹ́ kílẹ̀ ẹ̀ fi fún mi bàbá ní nígbà tẹ́ ẹ bá ríra ntọ́ba ló ń fẹ́ gbà náà ló fún kọ́lọ̀ ọ̀rọ̀ tó gbọ́dọ̀ ná bàbá ní ó ti yá wọn ni òun náà nínú ilé o lọ wò nínú ilé yẹn mo ti yọ̀ǹda fún ọkọ lọ wò kọ ọ̀fẹ́ ọ̀fẹ́ ni kò sí pé bàbá wù mí bí ọ̀bá wù mí ìgbà tí bàbá yìí dẹ́nu ọ̀nà ọ̀kẹ́lẹ̀kùn ìjẹ́ mùsùlùmí tó ti mọ́ la ó ti jọ́ gbàgbé pé adi tí wọ́n pè é ó tún sálámà lọ́wọ́ pé bí mùsùlùmí bá fẹ́ wọlé orílẹ̀ hmm. dandan ni kó ṣe kí ni o kó sálámà àyíjá wọlé orílẹ̀ àyíjá wọlé orílẹ̀ kó làbá bá sálámà ó tún dúró pé ó gbọ́ ìdáhùn ó gbọ́ ẹ wọlé hmm. àìsí ìsálámà ká dúró ní sẹ́ńtà ẹnu ọ̀nà hmm. ẹni tí ń bọ̀ láti inú ilé rẹ̀ olùdáhùn ọ̀hún lọ́wà bàbá fẹ́ sálámà ẹ̀gbẹ́ ẹ̀nà fún báyìí làdúró sí tó jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ bá tiẹ̀ fẹ́ kọjá nù yàrá rẹ̀ láti mú aṣọ ó lè wá sílẹ̀kùn fún ọ́ òní rírìkúrì. bàbá yìí wá sálámà bẹ́ẹ̀ sálámà báyìí ní ẹ bá gbọ́ ìdáhùn sálámà ah, ah. wa alaikum salam ah. ẹ wọlé o bàbá yìí bá sílẹ̀kùn bá wọlé ọmọbìnrin yìí bá dìde bàbá ní ọkọ àlùbáríkà mi mo ṣetán láti fẹ́ ọ bàbá wa ń wò pé nínú yàrá ẹlòmíràn kò sẹ́lòmíràn mi náà ni bàbá rẹ̀ ń parọ́ ni bàbá rẹ̀ ládìtì ni ọ́ afọ́jú ni ọ́ àrùn ni ọ́ òbúrọ̀ wà ó ní bẹ́ẹ̀ ni ntí ah. bàbá mi sọ fún ọ ni pé mo fọ́jú ń pa pé mi èwo òkú mo dìtì ń pa pé mi ìgbọ́kọ̀kúgbọ̀ mo yarọ́ pa pé mi ìrìn ìkú gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ máa lo tẹkinọ́lọ́jì tẹ́ ẹ jóbìnrin ẹ má wò òkú ń bẹ̀ ẹ má gbọ́kọ̀kúgbọ̀ ń bẹ̀ ẹ má mú mùkú mú ẹ má rìn ìkú ìṣùgbọ́n fàákàní àfáwá ńlá fàákàní àfáwá. وتقبل